Orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífọwọ́bajẹ́ tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́. A, ìdùnnú àti ayọ̀ ló máa ń jẹ́ fún mi nígbà tí mo bá ń rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń pè mí pé àwọn dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ìgbésí ayé àwọn ó ti ń lọ bó àwọn ṣe fẹ́, tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ pé àwọn ti gbìyànjú ọ̀pọ̀ iṣẹ́ tí mo fi síta àwọn bà Kódà Inú mi dùn nígbà tí mo gbọ́ ẹ̀rí kan lénìí wípé ẹnìkan ló sọ pé òun mú iṣẹ́ lára àwọn iṣẹ́ tí mo fi síta, òun sì ṣe é fún èèyàn kan. Ẹni tó ń ṣe é fún nípa títóbi Olódùmarè, ó wà ní Amẹ́ríkà lénìí, bí ṣe sọ fún mi ni mò ń sọ òun. Ó wá sọ pé ẹni yẹn wá ń jẹ́wọ́ fún pé iṣẹ́ tí òun ṣe fún òun ló jẹ́ kó òun rí ìyanu yẹn. Mo wá ní wo? Ó wá ní lára iṣẹ́ tí mo fi síta, iṣẹ́ Olódùmarè nù torí pé ìwọ nígbàgbọ́ lára ewé àti egbò o nígbàgbọ́ pé kò sí tó lódùmarè lè fi ewé egbò àtàwọn ẹranko tó dáko tó dà wá kò sí tí ò lè fi sínú ìgbésí ayé wa tá a bá ti lò ó bó ṣe yẹ ká lò tá a ṣe bó ṣe yẹ ká ṣe é á rí títóbi olódùmarè kò dìgbà tá a bá lè ṣe nǹkan tí ó pa ẹ̀mí wa la kò dìgbà tá a bá ṣe nǹkan tí ó kúrò ẹ̀mí wa ẹja gbìyànjú àwọn nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ ní nǹkan ewé àgbò àtàwọn ẹranko tó kálukú ní àlùjànnà tiwọn tán ní irúnmọlẹ̀ tiwọn tó lè ràn wá lọ́wọ́ láti ṣe kíni láti ṣe àṣeyọrí inú ayé hmm. ẹ má jà wòra wá ràn ẹni tí ò ti wòra ẹ yóò débi tí lọ ẹni tí ò ti dúró ni ó débi tí lọ iṣẹ́ tí mo fẹ́ fi síta. Si mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ ẹ rí i pé mi ò sọ̀rọ̀ púpọ̀ lórí pé ké láti encourage wa torí mo fẹ́ kẹ iṣẹ́ ìyè yín ó dá lórí iṣẹ́ tó jẹ́ pé ọ̀nà àbáyọ ni láti ṣe rere nínú ayé tá a bá rẹni tí ò ṣe rere tó sì fẹ́ ṣe rere tá a bá rẹni tọ́nà rẹ̀ ọ̀la tó sì fẹ́ kọ́ lọ́wọ́ là tá a bá rẹni tí ò láṣeyọrí rere tó sì fẹ́ láṣeyọrí rere ẹ jẹ́ lọ ṣiṣẹ́ tí mo fẹ́ fi síta yìí ẹ jẹ́ lọ gbìyànjú iṣẹ́ yìí yóò rí i pé títóbi ń bẹ lọ́wọ́ Olódùmarè lóòótọ́ Ari rí wípé olódùmarè ọba ní gbàdúrà a sì rí àṣírí èyí tó fi sí ariwí àtegbò àtàwọn ẹranko tó dáa iṣẹ́ ìbẹ́ẹ̀ ṣe ṣe ń ṣàlàyé fún yín ṣùgbọ́n ẹjẹ́ kọ́kọ́ kàńtẹ́ lọ wá ẹ owó ẹyọ owó ẹyọ ẹ owó ẹyọ fourteen owó ẹyọ fourteen lẹ́wà ẹ wá ewé ewúro ewé ẹ wá kì í ṣe ewé ewúro lẹ́wà ẹ wá ewúro igi bombomu, igi ìyálòde, igi akòko, igi àjẹ́ọ̀bàlé, igi sawerépèpè àti igi àbá àti kíni àbámọ̀dá. Ẹyin sawerépèpè kì í ṣe igi sawerépèpè, sawerépèpè àti àbámọ̀dá. Ẹ pé sáré igi ẹyin sawerépèpè nígi ẹ̀hẹ̀ so àti àbámọ̀dá. Ṣùgbọ́n tẹ́ ẹ ṣe, tẹ bá ti dé rí ibi tí eh, kíni méjèèjì yìí wà, ni mo fẹ́ ṣàlàyé ẹ wàá mú owó ẹyọ méjì, ẹ mú owó ẹyọ méjèèjì méjì, ẹ lọ sí ìdí igi ewúro. Tẹ bá ti dé ìdí igi ewúro, ẹ mú owó ẹyọ lọ́wọ́. Ẹ wàá dàníyàn sí pé, tó ìwọ igi ewúro yìí, mo mọ̀ fẹ́ ra ewé rẹ, mo sì fẹ́ kó ta fún mi. Tó bá wá ta fún mi tán, nínú owó méjì tí mo mú wá yọ̀ǹda kan fún mi kí n lè mọ̀ pé yọ̀ǹda rẹ fún mi ṣẹ́ni tẹ́ bá ti wá sọ bẹ́ẹ̀ tán ire tó sì yọ̀ǹda tó bá sì ti yọ̀ǹda rẹ fún mi nǹkan fún mi nínú owó yìí gbogbo tí mo bá ti já ewé tí mo bá já yìí jọ jẹ́ fún mi o kò ṣe báyìí kò ṣe báyìí ẹ wà sọ tẹ́ bá ti ṣe tán ẹ̀yẹn dàálẹ̀ nídìí igi hàn tí ẹ bá ṣe dàálẹ̀ tó bá jẹ́ pé méjèèjì ló dojú dé kọ̀tá fún yín nù o tó bá jẹ́ méjèèjì ló síjú òkè ẹ̀kan mú kan kẹ́ ẹ máa lọ ṣùgbọ́n tó bá jẹ́ kan ló síjú òkè tí kan pojú dé ó túmọ̀ sí wípé ẹ̀mí ètò sújú òkè kẹ́ ẹ máa lọ èyí tó pojú dé òun ti ẹ̀nu. tẹ́ ẹ bá gbọ́ dáadáa ẹ tún tún tí mo sọ yìí ẹ tún tún gbọ́ o. tọ́ méjèèjì bá dojú dé ó túmọ̀ sí pé kọ̀tà fún yín nù ẹ pò méjèèjì ẹ máa lọ ìdígì míì kẹtùn lọ tún ọ̀rọ̀ ń sọ kẹtùn tún kẹ lọ́ra lọ́dọ̀ tiẹ̀ tó bá tà fún yín tí ẹ bá kú ò ń tẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹyọ kan ló dojú dé ìkan dojú bolẹ̀ ìkan dojú síjú òkè ẹ̀mí ètò síjú òkè ẹ máa lọ ẹ kẹtọ ẹ ní tí kò ń bẹ o ẹ má bínú o ẹ ní tí kò ń bẹ o ṣùgbọ́n tó bá jẹ́ pé méjèèjì ló síjú òkè ẹ mọ ẹ̀kan ń bẹ tẹ bá ti wá mú kan ẹ̀yin ẹ ṣe kí ni ẹ̀yin ẹ já méje ẹ já méje ewé mélòó ẹ já méje. Ah, ẹ má bínú méje kọ ẹja ìwé twenty one twenty one lẹ́jà ṣùgbọ́n ọ̀nà méje ni gítẹ́ẹ̀tì ẹ má gbọ́ gímégí ọ̀nà méje ni ṣùgbọ́n ewé òun lórí ewúro òun ẹ̀yìn ẹja twenty one nígbà tó ti tà á fún yín òun tí kan ti síjú òkè tẹ méjì tó síjú òkè tàbí tí méjì síjú òkè tẹ mú kan tó síjú òkè tó bá dojú dé kọ̀tà fún yín nu o kọ̀tà fún yín nu ẹ mọ́ ṣàṣìṣe o kọ̀tà fún yín nu so ohun tẹ́ ẹ ṣe ni pé ẹ wàá mú èyí tó síjú òkè òun ẹ mú ẹ wàá já ewé twenty one ewúro ewé rẹ̀ twenty one ẹ má jọ kanlẹ̀ o tẹ bá ti já tán ẹ kàn mú báwọn ẹ lọ kó sí ibì kan tí ò ti ní kanlẹ̀ ẹ kò ń díẹ̀ ẹ tún lọ sí di bòmúbòmú ẹ tún sọ pé ètò ìwọ́gi bòmúbòmú mo mọ̀ fẹ́ rí ewé rẹ̀ bẹ́ẹ̀ sì sọ fún ewé rò tẹ́ ẹ dà á lẹ̀ o nínú ẹ̀ tún dà á lẹ̀ tẹ́ fi ṣe kí ni tó bá dojú dé ọ̀tá fún yín nù tó bá jẹ́ pé kò dojú dé tí kan síjú òkè tí kan dojú dé èyí tó síjú òkè ẹ̀ mú tí méjì bá síjú òkè ẹ̀ mú kan bẹ̀ ẹja ìwé twenty one lára bọ̀m̀bọ̀mù ẹ̀ máa lọ. bẹ́ẹ̀ lẹ́sìn fún igi èyàn bẹ́ẹ̀ lẹ́sìn fún lọ́nà méjèèje tẹ́ bá débi sáwéré pèpè gan tẹ́ bá ti débẹ̀ bá yẹn dàálẹ̀ tẹ́ bá ti sọ gbólóhùn tán ẹja bọ́ bá ti rí ẹja dìndín ta ni ẹja ń bẹ̀ bẹ́ẹ̀ ni àbámọ́dá pẹ̀lú tẹ́ bá ti wá jáwọn kìíní tán ẹ wà wá àgbọn méje àgbọn méje ṣẹ́rẹ́ àgbọn méje tẹ́ ẹ wá yìí ẹ wà pa kí lórúkọ rẹ̀ ẹ pa àgbọn yìí ẹ wà romi rẹ̀ sínú ike ọ̀dà kan àbí inú ike bá igi kan tó ṣàfẹ́jú ẹ wà da gbogbo kínní sínú rẹ̀ ẹ da gbogbo kínní sínú ẹ̀ ewé tẹ́ ẹ dà yìí gbogbo tẹ́ ẹ dà yìí yóò wà lọ ọjọ́ mẹ́ta nínú báàfù tẹ́ ẹ sí wọn a lọ ọjọ́ mẹ́ta tẹ́ ẹ omi àgbọn rẹ àwọn ewé yìí ọba di ọjọ́ kẹta ẹ wá gbọ́n tẹ́ ẹ sí ẹ wà wá lọ wá ọ̀gà àyè kan tẹ́ ẹ bá gẹ́ẹ̀tì ọ̀gà àyè kan ẹ wá alágbà àyè ẹ wá owó tó bá wù yín báyìí sí one thousand báyìí sí five hundred tó bá wù yín ni báyìí sí dọ́là ẹ wá ẹyẹlé funfun ẹ wá kòwé dúdú ẹ wá ẹyẹ àgbè odidi odidi ní gbogbo nǹkan tí mo kà yìí ẹ wá ẹyẹ àgbè lẹ́yìn náà ẹ wá wá ìyẹ́ igún ìyẹ́ àkàlà ìyẹ́ òdìdẹ̀rẹ́ ẹ tún wá ẹ̀ẹ́ eegun ẹfọ̀n eegun irin àti eegun ẹkùn lẹ́yìn náà ẹ wá wá àtàrí méje hmm. ṣe ti rí wàhálà díẹ̀ tó wà nínú iṣẹ́ yìí láti ṣe ẹ bá ti perfect gbogbo nǹkan yìí wọ́n ní ẹ sàbólógùn ti wí yóò jẹ́ ogun tí ọ̀jẹ̀ wí ẹ̀ lókù kan tẹ́ bá fẹ́ ṣeré nínú ayé ẹ lọ gbìyànjú iṣẹ́ tí mo fi síta yìí tẹ́ bá ti wá sí tán tẹ́ ti ra gbogbo nǹkan yìí ẹ kó sínú àpẹ̀ tẹ́ bá ti kó gbogbo kínní sínú àpẹ̀ ẹ má gbọ́ owó tẹ́ ẹ ti kó sínú àpẹ̀ ìtẹ́sí rèé o àwọn kan ní ẹjẹ eléwé ẹ kó sínú àpẹ̀ ẹ wá mú ewé yìí ẹ wá fún un nínú omi àgbọn ẹ wá dà sínú kínní o ẹ bá ti wá dà sínú sẹ́tẹ̀ fẹ́ jó ẹ gbómi kalẹ̀ tí bá ti wá gbómi kalẹ̀ tí iṣẹ́ ń bá wá jó tán ẹ wàá mú ọṣẹ tẹ́ ẹ fi pò ó, ẹ mú ọṣẹ tẹ́ ẹ fi pò ó. Tẹ bá ti mú ọṣẹ tẹ́ ẹ fi pò ó, tí ẹ mú díẹ̀ nínú iṣẹ́ hun, ẹ mú díẹ̀ nínú iṣẹ́ hun, díẹ̀ nínú iṣẹ́ tẹ jó hun, ẹ mú, ẹ dà nínú odó, ẹ gún dáadáa pẹ̀lú ọṣẹ tó bá wù yín. Bá ṣe ọṣẹ Ghana, bá ṣe Lux, bá ṣe Yorùbá, ẹ̀yin láàfo tó bá, ẹ gún dáadáa. Kó kúná, ẹ kó sínú ike funfun kan, ẹ gbé sínú àpò àsun àpótá àmọ́ràn ẹgbẹ́ bẹ̀ ẹgbẹ́ síbi kankan mọ̀kànlẹ̀ lẹ́yìn ilé ẹ̀yin ẹ̀ tún wá mú ìtókù ẹ̀rọ sínú sẹ́rẹ̀ kan tàbí nù ike funfun kan tẹ́ ẹ mọ̀ pé ó lè gbà á ẹgbó náà sẹ́gbẹ̀ ọ̀sẹ̀ yìí pẹ̀lú ògo tẹ́ ẹ bá ti fẹ́ ṣe máa lo ṣe yìí ẹ̀yin ẹ̀ bú pẹ̀lú àníyàn agbára àdúrà tẹ́ wù lọ́kàn tẹ́ ẹ fẹ́ gbélé ayé ṣe ẹ wá mú kẹ́ ẹ lọ wẹ̀ ẹ lè wẹ̀ lálẹ́ ó rọrùn fún yín láti wẹ̀ láàárọ̀ tó bá wù yín kò sígbà tẹ́ lè wẹ̀ lálẹ́ tàbí àárọ̀ níwọ̀n ìgbà tí ó bá ti sóòrùn. Omi tí ẹ fún yìí, omi tẹ́ ẹ fún yìí, omi àgbọn tẹ́ ẹ fún ewé kò mẹ́, ilé ẹ̀ fi po ọṣẹ yìí ẹ má ṣàṣìṣe rẹ̀ o. Ilé ẹ̀ fi po ọṣẹ yìí o. Òun lẹ́ fi po ọṣẹ yìí o. Ẹ má gbàgbé òun lẹ́ fi po ọṣẹ yìí o. Ṣé ẹ rí tẹ bá ti wá ṣe tán bá Ọ̀nà tẹ́ wà yìí tẹ́ tó kún náà bẹ́ẹ̀ sì máa lò. Ẹ lè mú omi àgbọn ẹ lè fi lò ó ẹ lè fi ọtí ẹ lè fi lò ó kò sí ọ̀nà méjì tí mo sọ ìkan méjì tí mo sọ kò sí ètò ẹ lè fi lò ó ẹ sì lè lò ó láàárọ̀ ẹ tún lè lò ó lálẹ́ ẹ lọ gbìyànjú iṣẹ́ tí èèyàn fi ṣe rere nú ayé iṣẹ́ tí èèyàn fi bẹ́gbẹ́ pé ni iṣẹ́ tí ayé fi máa ń rí yàn máa ń yàn tí wọ́n fi máa sọ pé lágbájá náà wà nínú àwọn tó ṣoríire ni tẹ bá ti ń le tẹ ẹ bá gbìyànjú iṣẹ́ yìí tí ẹ bá ti ń le tẹ ẹ bá ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí èmi èyí e fọ́nrán lórí oògùn torí agbára tí ń múṣẹ́ dà ń bẹ lọ́wọ́ Olódùmarè ọba ẹ sàbọ̀lọ̀gùn ti ní ẹ sàkẹ́ ewu títóbi Ọlọ́run ọba ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí iṣẹ́ tí èèyàn fi gbé rere sí inú ayé ni bọ́tà bá lòun ní gbèsè ó gbèsè bọ́n bá lòun ní rọ́nà ló lọ bọ́n bá lòun ní rí bá ti ṣe èmi ń sọ fún pé ó rí bá ti ṣe èmi kọ́ mo sì sọ àwọn bàbá wa tá a jogún iṣẹ́ yìí tí mo jogún ẹ̀ lọ rẹ̀ bá ń ṣe sẹ́nu sì rí bẹ́ẹ̀ ó gbélé ayé ṣe rere torí pé àwọn àgbàgbọ́ yọ́nú sí ọ àwọn tó lódùmarè kó ayé lé lọ́wọ́ wọn yọ́nú sí ọ ó sì gbélé ayé wọn náà máa sọ̀tàn ayọ̀ torí náà lọ gbìyànjú iṣẹ́ yìí láṣẹ ìdùmarè yóò bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ fún yín o ẹ ṣe rere ó dàbọ̀.